بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعز الإسلام أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọba náà tàwọn náà tàwọn àlùfáà gbogbo àwa jàmáà lọ́kùnrin olóbìnrin lọ́mọdé àti lágbà olómọdé àsánú aláàtọ́rọ̀ kìámà òní ìtọ́ndí ọjọ́ kẹfà oṣù muharram 1440 lẹ́yìn jíra náà muhammad sallallahu alaihi wasallam láti gbòrò maka lọ sí madina an bá kò tafsir wa lọ ní markazi wa markazi kuma rubuna sura tí àwọn kìíní abẹ́rẹ̀ lálẹ́ ilẹ̀ ti fẹ́ ìtìkọ́k sura wa ní awon sura tó maka ó ni awon aya àyà sura yi naa gẹ́gẹ́ bi awon sura maka ń sọ̀rọ̀ pa àkúdà fún wa pàápàá jùlọ ọjọ́ pa ọjọ́ gbẹ̀yà imam ana abi rafi قال صليت مع ابي هريره فقرأ إذا, السم... إذا السماء انشقت فسجدا ثم سيدنا أبي رافع قلهم كانوا قلوا سيدنا أبو بكر أبي, أبي هريرة رضي الله عنه وعتمة قال إشام قليل وعتمة فقرأ إذا السماء انشقت أو كسورة إذا السماء انشقت فسجد ما بآية واسع السجود فقلت له ما بك أبو هريرة كني ريت وسيم قال سجدت خلف النبي أبي قاسم صلى الله عليه وسلم فلا أزال أسجد بها حتى ألقاه قال بين مذكر لي بابا قاسم يعني النبي محمد صلى الله عليه وسلم هذا سجود بيايي mínú sí ní yẹ̀ ní gbò ní ma sujud ma ti kí súra yìí ni níbi ayẹyẹ yìí tí ma fi pàdé bàbá kásùn náà ayé àní Muhammad táwọn bá gbàgbé súra yìí wà náà àwọn súra àtàlẹ́ súra yìí fa kí bá wo ọjọ́ gbẹ́dà kìyàmà ní in advance ọ̀pọ̀ súra yìí ọ̀pọ̀ súra tó tọ̀kùwéèrè ìyá samson kò wéèrè tó infitar ìyá sàmá òǹkọ̀tọ̀rọ̀ ilé ìyá súra kẹta ìyá sàmá òǹṣàkọ̀t rọ́n bẹ̀rẹ̀ súra kí bisimilahi rahman rahim ìyá sàmá òǹṣàkọ̀t náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وهقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى كان به بصيرا سبحانه وتعالى سورة عين تلعين تعجون بإذا القيامة فإذا السماء انشقت ثم تسمى تفوق وأذنت لربها وحكت wa fara bẹ̀rẹ̀ láti gbọ́ the next order láti gbọ́ lọ́wọ́ bá rẹ̀ tó lọ́n fún wàhùkà bẹ́ẹ̀ ni ọtún ti ti máa tẹ̀lé àti ọlọ́ọ̀bá náà ni ọlọ́ọ̀bá náà ló gbára gbogbo nǹkan kíláàsì ni fún láti gbọ́rọ̀ ọlọ́ọ̀bá wọ́n yí dọ́là arúgbó mọ́dẹ́t lẹ́yìn náà tá a bá fọ́ ilẹ̀ ká tá a tẹ وعدنت لرب وألقت ما فيها وتخلت كات بغبغ دجاي اي اوكو كبكو سين كنما وعدنت لربها وحكت fóun náà wá di pé ó wá ń gbọ́rọ̀ ọlọ́wọ́ bá jẹ́ the next order tó lọ́tún fún fún wọn bẹ́ẹ̀ ni wà pẹ̀lú pé títí náà lọ́yẹ ní àwa òfin wa pé ìtẹ́ ilẹ̀ ọlọ́wọ́ tẹ ilẹ̀ yẹn nítorí alkiyama wani wa alisa bisu sallallahu alaihi wasallam idza kana yawm alqiyama madallahu wal ardi wọ́n máa ń nà fún flat bẹ́ẹ̀ lọ́wọ́ sí na ilẹ̀ tó flat tí o ní sí nǹkan nú ẹ̀ mà tí o ní sí nǹkan nú ẹ̀ mà ọlọ́run ni yá ayúwọlé ìnsáàlì ìdí ọmọ ènìyàn ìnàkà káwàbí fún ilà rọ́bìrìkà kádà hàn fúnmùlà àpè bó ti ṣe tí kò ṣe máa kí lọ ọ̀pàdé ẹ̀ ọgbẹ̀sẹ̀ ìjọba ṣe náà lọ gbà lẹ́sàn-án أي إنك ساء إلى ساء ربك سعيا وعامل عملا لملاقيه كن بيا جون شيشة أنسي وعلا انتون سي هم بوا قليه واسيا فأما من أوتي كتابه أو بيميني والجلق دوسيرك لو وطوين فسوف يحاسب حسابا يسيرا أقول إليه يوسف سرور سرور الله سبحانه وتعالى ọ̀sà àánú ọlọ́ọ̀bá jíjẹ́bọ́n àti ìṣẹ́lọ̀ fún ọlọ́ọ̀bá ó fa tí a nábi Muhammad sallallahu alaihi wasallam inú àti ṣiṣẹ́ na jáde gbàwá ní kala rasulullah sallallahu alaihi wasallam tó sọ báyìí pé já jibril kala jibril jibril sọ báyìí pé ya Muhammad ishma sí fa inna ka mai yitin máa sì ní bó ṣe wẹ́ níjọ́ kan náà lọ́kùnrin àkú máa sì ní bó ṣe wẹ́ níjọ́ kan náà lọ́kùnrin àkú قل وحبب ما شئت فإنك مفارقه ما نسى انت بفه انت بفه انت بفه ما نسى نقرأ لسرائيل وعمل ما شئت فإنك ملاقي ما تتبوى نسى أقرأ بسي تقدا داني أقبسي تقدا بروني أقبسي ولوبا أمبي سعنو ولوبا تعمل عملا تلقى الله به خيرا اكان أو شرا ọkùnrin ọlọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run já sí dáadáa lọ́ọ̀bà sàánú wọ lọ́ọ̀bà fàámà mẹ́nu ó ti yẹ kíkà bá ó bí ẹ mẹ́ni ìdí máa ń bá sírò ṣe rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ pàtó fa yóò há túbọ̀ ìta bá yẹ sí ìrà yóò ṣe sí bọ́rọ̀rùn wọ́n kọ́lé ilẹ̀ àlìhí masrúrọ̀ yóò lè báwọn ẹbí ẹ̀ lẹ́ni ìdùnnú ẹni ìrọ̀rùn ẹni ayọ̀ onígbà sílẹ̀ fún ọjọ́ náà lọ́ọ̀bà àwọn ẹbí ẹ̀yọ́ náà ni àwọn màlìjẹ́nà lọ́ọ̀bà ń bẹ̀ sáánà ní kọ̀ọ̀kan wa dáwà nínú àwọn tó ń jírí ọlọ́ọ̀bà fa'amma man utiya kitabahu wara'a dhahrihi ẹ̀jú bá gbọ́ sílẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀tọ̀wọ́ ẹ̀yìn rẹ̀ lẹ́kẹ̀ ẹ̀yìn ló fi pẹ̀lú ọwọ́ òsì ni ní wara'a dhahrihi rẹ̀ ní ẹ̀ kò fẹ́ẹ́ do kí ni نسلى سعيرا لينا أطوى صفنا سعير يعونا سعير كيفا إنه كان في أهله مسرورا nítorí ọ̀la yé ń tiẹ̀ ayọ̀ ní dojúmọ́ bí ọdún ni ronú pa kúrí ìbẹ̀rù ọlọ́run ọba dojúmọ́ bí ọdún ni àríyá níbi tiẹ̀ tàbí wọn máa wí bí ẹ̀lẹ́rọ rẹ̀ iná ó bọ́lá aláyàwó òun ti gbàgbà pé dídájú kò sí àdìndè bọ́nà ń bẹ̀yẹn ayé ó rò kò sí àdìndè má ayé kò sí àti àná ọ̀nà ayẹ́bí ìlọ́lá ọ̀nà ayé ẹ̀dùhù bá ń mọ́ òsì ọlọ́wọ́ wọ̀ níbi ìgbàmá kò sí ìgbàsọ́dọ̀ ọlọ́ọ̀bà má jóòní ẹ̀ wọ́n ní kí ni bala bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ iná rabba ó kánà bí basira bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà rẹ̀ mú rí bí i lọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala hadisi tí yára pé a sọ̀rọ̀ nípa ní àárọ̀ yìí ìkàrà rasulullah sallallahu alaihi wasallam wa imam ahmad imam hadis imam ahmad ló bá hadisi wa ìkàrà rasulullah an aisha radiyallahu anha qalat tó bá pé ìkàrà rasulullah sallam man nukisha hisabi ubiha kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni يجي لا إله إلا الله قالت فقلت صلى الله عليه وسلم وعلى الله فيه لا رسول الله وإيش أقوله عليك الله أليس فليس قال الله تعالى بل سبحانه قال سوف يحاسب حسابا يسيرا يسير قرون ليس ذاك بالحساب حساب سبحانه قال إليه يسيروا eléyìí ṣe ṣòro láàkì ní zálìkà ẹ̀rù ọlọ́nkà fi ṣẹlẹ̀ hàn kì í ṣẹlẹ̀ hàn láti ráyé lára ẹ̀rù ni ọlọ́nkà fi ṣẹlẹ̀ hàn man lókè ṣẹlẹ̀ ìṣàwí ọmọ kìyàmà ti ó bá ẹjọ́ gbé má fi ìṣòro sí fínífíní ọmọ kìyàmà pa yóò jẹ ìyá na o lẹ́sí ahadun yóò há síbu yóò mọ̀ kìyàmà ilá mọ̀ ọ̀gbìn kò sọ́njú wọn kò ṣe ṣòro gbàgbà kìyàmà àfikún kan ọlọ́run ọba subhanahu wa ta'ala bọ́sì wá ní ẹni ìyá ọlọ́run ọba sánú ọlọ́run ọba àti ìyá ọlọ́run pé man nukisile hisaba udhiba ayé ó ti bá àwọn udhiba قالت إنها حسابا يسيرا أردنا على الله تعالى هو يراهم ولا أرون في بوبون تكين في tọ́fihàn wọ́n bẹ́ẹ̀ ń dẹ́ ẹ̀rìn wọn ọlọ́ọ̀bá sàánù tààlà dákùnmúlà sí ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم ولا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا أن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون فلا الله يرى بيته أقسم بالشفق كل مسلم وبابرا والليل وما وثق كل مسلم في ربرا والقمر إذا اتفقا ọlọ́run ní mo tún kílọ̀ òṣùpá búra mọ́ tó bá péye tó bá pé òṣùpá jù kàn nílá ẹ̀tẹ̀rẹ̀kọ̀bó ní ẹ̀tẹ̀rẹ̀kọ̀ kan ní àǹtọ̀ ní dàgbà sí dàgbà sí díẹ̀ díẹ̀ láti pọ̀ kọrí kùkan díẹ̀ 15. lẹ́yìn mọ̀ dàgbà sí tó bá dé fifteen tó máa dé kù sí sábà kan ní àǹtọ̀ bẹ́ẹ̀ iná يركبون تبقى عن طبق ما بقيت كما بس جميل فما لا أم لا يؤمن كن وان سمين يعني وإذا قرئ عليهم القرآن لا يسجدون القرآن فما يسجدون بل الذين كفروا يكذبون بين يا كفريون ترولون يرى كفريون يرى والله أعلم بما يوعون بل مبنون ثلاثة بما أولو بما bashiruhum bi azabin alim wọn yẹ fún ní ròyìn ìyàsígbé ètò ìgbò kòkó severe punishment illa alladhina amanu àfọ́sọ́gbò tó ní jíyà wà ámìlú sọ́ọ̀rẹ̀ àti ẹ̀yìn sí àwọn aṣèrè ọmọdé fún aṣèrọ́ba lahum àwọn wọ̀nyẹ tí wọ́n mọ̀ jẹ́gìn àdìrún gẹ́rù mamnun ẹ̀sán tí ò ní dìkù láíláí ọlọ́run jáwà náà tó ń bọ̀ sórí ọlọ́ba ọmọ 25 years ọmọ ní 18 years òun ti bá dáadáa ti bá dáadáa òun ní gbàgbáwẹ̀ òun ní náfìlà lóru òun ṣe òun ti wàhálà fífì wá sí gbogbo ẹ̀ ń lọ wọ́n wá bẹ́ẹ̀ títí wọ 50 years kódà tún wọ wọ 60 years About the 60 years ọjọ́ ọ̀rọ̀ wà ní ọmọ ọlọ́nà ọ̀sẹ̀ lọ sẹ́yìn bọ̀ wá náfìlà òru ẹ̀kọ́ kan ló wá lè yàn àwẹ̀ ẹ̀kọ́ kan ló lè gbà fẹlẹ́ ọmọ ajọ́rùn-ún dẹ́ ìmọ̀ni láti pé zèrè zèrè lọ́lọ́mọ fún ọ gbèrè wọ́ọ̀dẹ̀ gbogbo wa ti máa ń lọ ọmọ gbèrè wọ́ọ̀dẹ̀ mbẹ̀ nínú kí ni nǹkan wà ní òkú ẹ̀ẹ́dùn pé gẹ́gẹ́rẹ́ ọlọ́ ń bọ̀ wá nígbà tó dàgbà pàtó òní símọ̀ náà alhamdulillah wọ́n ti lọ pé kí ẹ lo ọ̀dọ́ ẹ̀ dáadáa ọlọ́ba à ń bèrè sánú ajálọ̀dọ̀ wa dáadáa ọlọ́ba nígbà tó ogun bá dé gbogbo kọ́lù yẹn lè máa ṣe má ó di ṣe má ọlọ́wọ́ ń bẹ̀ láàrú wa fọlá um ajrun gairu mamnun wọ́n pé láíláí náà gbẹ̀sẹ̀ láíláí rọ́ọ̀bà أن رسول الله صلى الله عليه وسلم يقرأ في العشاء آخر السماء ذات البروج السماء وطارق قدم ما بعثوا أبي هريرة رضي الله عنه من حديث هذا إمام أهل السنة والجماعة وأن الشيخ السلام نينو إشاي إما كي سورة هي سورة البروج كي سورة الطارق إتكالي داني شكرا ما كني إشاي أقول قبع ó ti yé wa ọlọ́mọta fọ̀rọ̀ yíwọ ọlọ́ọ̀bà fúra yìí náà ń sọ́làyé fún wa nípa imani tó yẹ kóró fún wa ní imani fún wa nípa ṣe nǹkan kò sí ọgbọ́n tí dá fún mi láti dúró ọ̀bà lọ́wọ́ la wọ́n fọ́n lọ́gbọ́n mọ́ tó parí pé iṣẹ́ ẹ̀tọ́ lọ́wọ́n bá fa lọ́wọ́n bá sàánú yẹn lágbé ṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ training moving training wọ́n àwọn màálù kan sílẹ̀ máa tí ní ní ọ̀nà àbújá ní omi ìdíje rẹ̀ wọ́n àbọ̀ 58 màálù nǹkan tó kárẹ̀ kìí àwà kí lè dúró díẹ̀ lọ́nà ni ó di yé wa ó là kọ̀lọ́ọ̀sì track ẹ̀ mú gbọ́ kàlọ́ bí ẹ̀rọ mú ń tè ní iṣẹ́ ọlọ́ọ̀bà ẹni tó bá dúró tó bẹ́ máa dìtẹ́ iṣẹ́ ọlọ́ọ̀bà tó bẹ́ máa ti ní ẹni ìdùnnú kún bí àjàwá Haúsá iṣẹ́ rẹ̀ mí iṣẹ́ ọlọ́ọ̀bà jẹ́ on board mi ó wà ní ìṣẹ́ àmọ́ akọrin kan ní ìtì get on board ìrọ̀ get on board get on board join wọn tàbí waste time ó dọ́lẹ̀ wọ́n ti lọ́ọ́ di lọ́wọ́ clear ó di bẹ́ẹ̀ ni súra yìí fi yé wa kó bẹ̀rẹ̀ ó lè le burújì ẹ̀nà àbájú harris radiyallahu anhu kó wà náà wọn sàájú ìgbàlagbà àmà àlejò ní maka àlejò ní maka alágbèrè wa ni àwọn alágbèrè ẹjọ́ máa fi náà agbẹ̀bẹ̀ ni wọ́n ń gbà tó wọ́n sọ̀rọ̀ islam onáwàgbà náà tó kọ́kọ́ gba islam àwọn ọkùnrin yìí wá fi àjẹ́ àlejò ojú balẹ̀ wọ́n fi àjẹ́ tó bá nà á wọ́n fi àjẹ́ wọn àgbé ẹ̀yìn rẹ̀ wọn àgbé lórí iná sídáhùn iná àbíjú sídáhùn wọ́n á ní omi àjẹ́ ọyún tó jáde níbi ìgbésẹ̀ náà nípa náà nípa wà lórí ìdájọ́ sọ̀rọ̀ láàárọ̀ sílẹ̀ wọ́n fi fẹ́ràn ìtura kàbàbáyé wọ́n ní yá Rasulullah iṣẹ́ náà bá ìyá yìí bá abẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ gbé ikú òun ìyá rà ikọ̀ alábi ní kájí lóun èyí ń kájú kí ni ń ka lójú alámàrí ọlọ́run ràn lọ́rí pé láti mọ́kà yìí láti sàdáhàn ju kí ni lọ ju ìkòkò wọn kò pẹ́ran ẹ̀rọ tọ́kàn wọn balẹ̀ ẹ̀dẹ̀ wọn mọ́kà lónìí wọ́n kàn sí balẹ̀ lọ́kà tẹ́ pé láti nàìjíríà ní ìsìn tí ìbádọ́ ń gbéra ní ìsìn lọ sí àbújá lásìkò yìí wọ́n sọ pé wọ́n kọ́ mi ti sùsà ìlú ẹ́ àbújá kọ́lá sáré àmọ́ àbí kọ́ àgbàlá bíi nígbàrí ẹni tí àlejò láti bí nígbà kan lọ sí fùtúbà ẹ̀rọ ìrọ̀lẹ́ òun lọ para rẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò yìí làwọn èèyàn máa tábọ̀ bá ti máa kí irun ṣáìtà ní Saudi Arabia Madina Madina Madina Riyadh Riyadh Riyadh ó máa pèpè Madina Madina Madina wọn wí ọkọ̀ fọ́ọ̀rẹ́ ní ìgbà ìṣẹ́kọ̀ọ́ Riyadh wọn wí ojú yóò ti mẹ́dógún yìí lọ Riyadh Riyadh Riyadh Riyadh ẹ̀ wọ́n kọ̀ọ̀lù ká gẹ́mọ́ lọ sí Riyadh mọ́lá kí ṣáìtà kọ́kọ́ wọn balẹ̀ ó kàn wọ́n balẹ̀ tí ọkàn tòló tòló bí àgbà yorùbá ó kàn tòló tòló balẹ̀ yìí ẹ̀sùn kìí jáyà ní kí máa yan ìdìbò báyìí wọ́n á dúró gbàyè nìkan ní nígbà ẹ̀ ẹ̀ ẹ̀lẹ́kùn rò ó àwọn ọ̀pọ̀ tó bá lóòótọ́ ìwà nílà káì ọ̀pọ̀ tó bá lóòótọ́ tó máa rìn báyọ̀ mọ̀ yẹn ni tó wú ẹni ta ló ń tù nínú àwọn àbíbí wa ní ẹkùnkàlẹ̀ àwọn kan síwájú yìí tí wọ́n sọ tí wọ́n di ẹ̀gbá lọ àwọn wa fún súra ìkàlẹ̀ fún wa súra yìí sọ fún àwọn afẹ́rẹ́ ìbọ̀kú bóòtù ọba burúkú kan tí ń kulẹ̀ lọ́lọ́ ọba yẹn kẹ́ lọ́lọ́ ọlọ́run wa sọ ìyàtọ̀ méjì àwọn mòmí ní ọlọ́run kìnìún ìsúnmọ́ra yìí bá tó bọ̀rọ̀ jù. بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الفريق أنا طلع بنا سورة البراء يرجع سورة مكة قني والسماء ذات البروج قني مو في سما براء تواي تواي لا وامبي مبراء أي يروا على أي سكا يوم مبراء واليوم الموعود ولا مفتوج من القيامة براء دعاء دوني ذات دوني كل معاصر كل سنكتي مطير يا جنان ọlọ́wọ́ bá mú ní mùsùlùmí búra lọ́nà yóò mọ̀lá kíyàmà wọ́n ṣá èdè owó ọmọ ṣèhóòdì ọlọ́run mú búra gbọ́n tó máa jẹ́rì àti tó ti lórí tó máa jẹ́rì àti tó jẹ́rì lórí alẹ́kùnmà níbi ni a jẹ́rì a jẹ́rì lórí àwọn alẹ́kùnmà yòókù nínú ọlọ́sọ̀rọ̀ ti fà lẹ́kùnmà yìí ni anábì nọ́ọ̀hù aláyhi àwọn ọmọ ọ̀rẹ́ tí kọ́ ìmìdíṣẹ́ fún wa ní àrábì náà kọ́ọ̀mù òkúrò ní ọ̀rá pẹ́ fún wa àárí ó ẹ̀dùnkùnrin Muhammad al'umma Muhammad ní ẹlẹ́rìí náà wọ́n ní bẹ́ẹ̀ nàìjẹ́rì ẹ̀yìn jẹ́ ìsìláyé ẹ̀kùnú ìṣíwá jẹ́rì oníbẹ̀ẹ̀ni ọlọ́run kò sọ sílà kan fún Ànábì wa Muhammad ọ̀rọ̀ ọlọ́run ní táǹkì náà alukur'an tíra yẹn ọlọ́run fi wá pé zalikal kitabu la rayba fi tíra yẹn ọlọ́run fi wá pé inna arsalna nuhan ila qaumihi àwọn lóhùn lọ sáwọn èèyàn kan àwọn èèyàn rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni èmi náà mo sọ̀rọ̀ yẹn èmi náà lè mo sàbíyá jíjì sí mu ẹ̀wọ̀ ọlọ́run fi sọlá fàlẹ̀ ọmọ yìí àlẹ́ ọmọ yìí fa ọjà wa náà tọ́jà níjọ náà náà àwọn kàtà wọn ọ̀dá ń kò mí dídí àwọn àwọn gáwà nú ewu òtí mọ̀ dọ́wà àwọn mọ̀mí ní dáadáa àwọn àlù súnà ọ̀jẹ̀má àwọn ọlọ́kọ̀ wọn balẹ̀ ọlọ́mọdé àti àwọn nú ọlọ́ba. ọlọ́wọ́ ni wọ́n ṣáá ilé wọn máa ṣòro kò sí la asábẹ̀ ọkọ̀dọ́dẹ wọ́n ní àwọn àjọ kò tó nì wọ́n sórí ibú àwọn àjọ kò tó ní ọ̀nàrí dáàtì wọ̀kọ̀ wọ́n dáná sínú kòtò náà ní wọ́n ní òpìlẹ̀ bẹ́ẹ̀ ni ma bá tẹ ma gbàgbà rú àwọn yẹn wọ́n bá bẹ tẹ̀lé nìkan wípé kí lọ́mọ tẹ̀lé lẹ́nu rẹ̀ ìtúlẹ̀ ma tẹ̀lé nìkan ọba òkùnjẹ́ yẹn wá dàgbà wọ́n ti ma pé dé báyìí o àgbà ti dé báyìí tó mọ fara rẹ balẹ̀ kí n kọ́ ní tí tó ń bá ti ẹ̀kú mọ́ mọ́ bá ìdíhàn rẹ̀ lọ wọ́n bá wọ ọmọ tó ní experience ọmọ fara rẹ balẹ̀ tó smart tó bá fún lọ́mọ yẹn ni wọ́n lè kọ́ idán lójú ọ̀nà idán tí wọ́n lè kọ́ lẹ́yìn àfáà kan bẹ fún mọ̀ sí wàlù tí wọ́n bá ń lọ yóò dùgbọ́ wà ní àfáà yóò dùgbọ́ wà ní àfáà sáńtọ́ ọ̀rọ̀ sáfà ń sọ yìí ọ́tàkọ̀ ọ̀rọ̀ ìpìdán lákòlódó àfà àti lákòlódó òkè ìbájú ń bọ̀ yóò ti dúró àfà yóò ti kàkó dúdú ní ọ̀rọ̀ àlẹ́ òkè tó ń gbà àtàlẹ́ wọ́n lọ pé kí ẹ bá pọ̀ lórí tí wọ́n lè wá mọ̀ kó sábùrú ń bẹ̀ kí á pọ̀ lórí wá mọ̀ kó sábùrú ń bẹ̀ wọ́n ní tí ọ̀fà àfà rẹ̀ wọ́n sọ fún àfà tó sáà báyìí sáà ní ọdún tó máa ní kí ló dé ti pẹ́ ìkúrọ̀ àwọn bàbá òkú lọ́nà ti pẹ́ tí bá dé lọ bàbá òkú lọ́nà kí ló ti pẹ́ ìkúrọ̀ àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n dẹ̀ dúró ní ilé bọ́mọ̀ ìsìn sáà ń sẹ́nu bá ń sáà ń yí mọ́ báwọn wọ́n ń bọ̀ ní ọkọ̀ láti gbọ́ bá wọn bíkẹ́ bí ebi kàdúnà iná ìdáni kọ́tí kólà ní gbòòrò ní náírà nǹkan nǹkan má bínú ara náírà ọmọ abdala nǹkan náà ń gbé àkiri ẹ bínú ọ bí ẹ bínú àbá bẹ́ẹ̀ ni ìjọ ẹ̀ ń gbé àti àdígbà ní gbòòrò tí wọ́n ń bọ̀ wá yóò gbọ́dọ̀ lànà gbóyè kọjá ìwọ́sọ̀rọ̀ àfà tí wọ́n mọ̀ jẹ́ kọ́ wá láwọn yàtọ̀ kìlọ̀ kí ẹ̀wọ̀n kọ́lá kan lójú jóná ìdíkà wọn kọjá òní a ah! ní òní màmá bọ́rọ̀ àfáà lọ lágbára ni bọ́rọ̀ òkè náà ní òdodo màmá ẹ bá mú kùlà kan ọ̀nà lọ́ọ̀bà àfáà ìta yóò tó nǹkan àmọ́ àfáà rò ìpalágbára ni ọ́ mo fẹ́ kó ní bọ́rọ̀ rẹ yìí máa lè òkúta ẹ má ẹ̀ràn yìí kó bá fọ́ bọ́rọ̀ rẹ ká ẹ̀ràn yìí bó ti lé òkúta ẹ má ẹ̀ràn burúkú yẹn ẹ̀ràn ti wó lulẹ̀ nù ẹ̀ràn ti kú ah! ọ̀rọ̀ ba ni mani mani ba ga wal kafafa bai bai bai na ta ni a al yawma anta afdal minni kuma urdu ni ga labai imani ta ga da timi labai a ma wo ko ni ba ta wo ni ba ta wo wa ka raji wa ka ni ni ni eh en to ga yo ke jọ kókè ní ọba àfáà sọ fún wọn pé ẹni tí ó jẹ nǹkan àfi ẹ̀ẹ́dọ̀ ẹni tí kúrẹ́ lẹ́kẹ̀ẹ́ yẹn nínú ẹni tí ó máa sọ fún lẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ jẹ àbáà ni ọlọ́fún mi àwọn ọ̀fẹ́ ni àwọn ọ̀fẹ́ ni ẹ̀dá tí ó jẹ́ nǹkan àfi kó rí tó ẹ̀dá tí ó jẹ́ nǹkan àfi kó rí tó gbéyàn rí tó kò ní ní kàrámà àbí ẹ̀dá jẹ́ yìí tó jẹ́ta àfá àpapọ̀ Musa ọmọ Musa bí ìbálọ̀ Musa yìí àfá rẹ̀ nínú ìjà àfá rẹ̀ ah, wọ́n wọ́n tàgbà yìí ní wọ́n tàbí wọ́n tàbí lọ́fà nínú ilé wọ́n tàbí lọ́fà ń ta ní ọ̀fà ní ilé ga nítorí síta ọ̀fà tó bá ní a làwà ọlọ́n ọmọ yìí ta ni ojú rí orí tó wọn àjú ìmọ̀lì tèmi ilé wọ́n ju èmi wọ́n bá ìmọ̀lì wọn bá galóòtú wọ́n rí pé àwọn èèyàn wá bá wọn gba Islam ìbá bá rùn tó ìbá Islam wọ́n ti gba Islam àrà rẹ̀ látàrí àwọn arọ́bà ya ọ̀kan nínú àwọn ẹ̀mẹ̀wọ́ ọba afọ́jú wà ní ọ̀kan nínú àwọn ẹ̀mẹ̀wọ́ ọba afọ́jú ni ló bá gbọ́ òyìn ọmọ yìí ló bá lọ́dọ̀ bá ní wọ ọmọ yìí ló bí kàtó mú kó àìsí ẹni wọ́n ti lè wò mí tó ti dìgbé rínà máa nára o èmi ò lè rẹ̀ lọ́sọ̀rọ̀ rínà ọlọ́run ọba mi máa dìgbé rínà ọlọ́run ọba mi máa dìgbé rínà wọ́n lè gbọ́ eléyìí orí gba islam bí arákùnrin gba islam yẹn kó àti lọ́wọ́ àdúgbàlà ẹni náà gbé mẹ́wàá ọba lọ sí àti ọba a mọ́nà dé alẹ́kẹ́ bá sọ̀rọ̀ kìrẹ́ apáṣú ojú ẹ̀jẹ̀ ń padà ọlọ́wọ́ bá mi ó ní alákàkìlá gẹ́rì ojú ọlọ́ba mi lẹ́yìn ọ̀pẹ̀rẹ̀ ní ọlọ́run ìwọ́n tó lọ́wọ́ mi ọlọ́wọ́ bá mi ìgbà tó máa tilẹ̀ mi ni tí wàá sí fún ó bá mo bá fi àjẹ́ mo fi àjẹ́ olówó kún ìsàn mo mú mú wọ́n gbẹ̀ sí àwọn mùsùlùmí wọ́n fi àjẹ́ àwọn mùsùlùmí wọ́n mú mùsùlùmí wọ́n gbé sọ̀ lé lórí báyìí wọ́n lè rí mẹ́lẹ̀ wọ́n lè gbé orí ẹ̀ lè sọ̀ wọ́n bìlà sí méjì àmọ́ kùnú tí yẹ fi Islam lọ wọ́n mú irin irin kóòmù sínú náà tó bá gbóná wọ́n fàtà mú di ìdílé eh, kóòmù yẹn mú níbi ó sì fi fa agbáyé nù èyí gbóná àwọn kò ní tirẹ̀ fi sílámù lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá kéde ọba tó ti dọ́dọ̀ ọmọ ọmọ àkéde ọmọ mi àwọn tí ẹ ní wọ́n ti ọtí máa dá ìpa ọba ní ẹgbẹ́ mọ́kọ́ ẹ lọ́lọ́ ọmọ tó lè gbá àfáà tí ń kọ́ mú àfáà ọmọ pa àfáà náà wọ́n fẹ́ kọ́ ọmọ yìí wọ́n pa ọba ní nígbàgbọ́ ọmọ mi ni ẹ mú lọ nínú òkun tí bá dé agbègbè òkun lọ́hùn kẹ gbà tí wọ́n gbà pé mi lọ́lọ́hùn kẹ dákàrà wálé tí wọ́n gbà pé mi lọ́lọ́hùn ọba kẹ jù sínú mi lọ́hùn kó kú dànù káwọn jẹ́ gbádọ́nù ọgbọ́n mọ̀ lọ tí wọ́n débi tí wọ́n dànù òkun àdúrà kẹrẹ já mú àbẹ̀lọ́ kankan dàbúrú àmọ́ dákà bẹ̀ sàdúrà yẹn ọlọ́run làwà Allahumma akfinihim bima shi'ta Allahumma akfinihim bima shi'ta àbẹ̀lọ́ jù bá lọ. mi tó wọn kò tó wọn bá fẹ́ tó mi tó wọn ẹ̀ bá kọ lórí ẹ̀ ọmọ ọjọ́ àti wọn Allahumma akfinihim bima shi'ta Allahumma akfinihim wọ́n kí n pẹ̀lú àwọn níta ni wọ́n dàrú yìí ọ̀kan nínú wọn kà kó jẹnu tó bá di wàhálà ọwọ́ bára wọn jà ọ ti yẹ ká nímú wọn ti kẹlẹ kẹlẹ káàkiri àdúgbò aláwọn máa fi himbi máa ṣí ìjà la ilaha illallah wọn bá mi tún wọn pẹ̀lú tó bá fẹ́ ọkọ̀ ojú ni kẹ́ni ọkọ̀ ọmọ mi gbogbo mi ọlọ́ọ̀bà àwọn ọdún ẹ̀dọ̀ ọlọ́ọ̀bà mi ọlọ́ọ̀bà mi tó wọn àwọn ọdẹ ọlọ́ọ̀bà mi kọ́ rẹ̀ ọ̀tún bẹ̀ fíjà ìdúgbò ẹgbẹ́ sókè tó gàdúrà rẹ̀ ẹ bá dé gbogbo kìlọ̀ tí wọ́n bá fi mi lọ́lọ́ọ̀bà àtọ́gbọ́dé yìí mi lọ́lọ́ọ̀bà tó ní ẹ̀dá bọ́ọ̀lù tó kọ́kọ́ kúkú lánàá tó mú lọ nígbà wọn dé òkè lọ́mọ ẹ̀sìn ní aláwọ̀ máa fi ní ilẹ̀ òkè yẹn mí gbọ́n dábọ̀ òní kí wọ́n kàlẹ́ ọlọ́run ìfẹ́ ọba ní àá ìjọba bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi tún wọn gbogbo ọ̀rọ̀ rẹ gbogbo ara ló ti bọ́ gbogbo ló ti bọ́ nípa gbogbo ojú ìṣẹ̀lẹ̀ so ìdúró mọ́ ẹ̀mí wọn náà wọ́n di nẹ́ẹ̀sì làwọn yẹn kàn retí wọ́n bá ní ẹ fẹ́ kàmí ni ẹ fẹ́ kàmí màá ju ìbẹ́lẹ̀ kàmí fún mi àwọn ẹ̀dùn sọ pé ìṣẹ́ àgbà tó sáìdì láàyè tó sáìdì láàyè tó sáìdì láàyè kọ́mẹ́ntì ẹ̀kọ́ òun ẹ̀jọ́ kí a kan stéèjì ńlá níwọ̀n àfẹ́lẹ́sì fún ìjọ náà bọ́ bá kọ́ òun ẹ̀jọ́ lóòótọ́ gbogbo ọ̀rá lójọ bá kan stéèjì ńlá wọn ni ẹgbẹ́ kọ̀ọ̀kan sáà ní stéèjì ẹ wá sọ bí má ikú yìí ẹ wà múnú ọ̀fà ọ̀fà àtẹ̀mí lẹ́nu ẹ wà mọ́fà ní ọ̀fà lẹ́nu ẹ wà tàbí wà máa ń kọ́ lẹ́ta ọ̀kú rabbil gulam bísímìláì rabbil alágbèyàn ni ó dà bọ́lá àlùkójọ bọ́lá gbogbo nǹkan tó máa ń wí ní bisimilahi rabbi gulam àbàlá bímọ ní bìtìláì bó ti wúlò bó ti kúnnù gbogbo aráàlú wa ní amanna bi rabbi gulam amanna bi rabbi gulam ọlọ́ọ̀bọ̀ ọmọ ìlọ́ba àtọ́kọ̀ burúkú lọ́bẹ̀ yà bá ọlọ́lẹ̀ yìí ọlọ́ọ̀bọ̀ ọmọ ìjùmọ̀ bá ti kọ́kọ́ ju òríta tẹ́kùn àwọn dákọ̀ ọlọ́ọ̀bá náà tí wọ́n fi kú yìí náà lọ́gbà ọlọ́ọ̀bọ̀ ọmọ ìgbọ́ gbogbo aláàlú ti gba Islam ìgbàlọ́ wa gbé ọkọ̀ road wa gbé kòtò wa dáná síbẹ̀ gbogbo aláàlú gba Islam wa má tẹ̀lé ní òkun kòtò ìdúrà àtàwọn ọkọ̀ road anáàrí ìdúrà sínú ọkọ̀ ìdúrà wọ́n máa alẹ́ àkọ́ wájú kò lónìí ọ̀nà iná ẹ̀ báyìí ẹ̀ ọba Islam fúnṣẹ̀ wọ́n ti fún un náà anáàrí ìdúrà sínú ọkọ̀ road ìjùmọ̀ àlẹ́ àwọn alámáyẹ fàlú na bíi mọ̀mí nínú ṣùgbọ́n wọ́n ṣe jùmọ̀ báyìí wọ́n fi bí ajá mu máa ní kí mọ̀ mínú mọ̀ ti kílì fún ọba ilà ayò mínú bìlá ìlà aziz alhamid tí wọ́n wọ́n gba gbọ́lọ́ ọba bọ́ náà bá tó kí gbogbo agbára tiẹ̀ ní gbogbo kìkì ẹ̀ ní ibi fi akàyà kan ìyá ìfẹ́ wọn náà báyìí ìfẹ́ wọn kò fẹ́ báyìí wọ́n bá rí iná ìgbẹ́ ha àti náà ìdẹ́nà kékeré ìdòló jẹ́yìn ọmọ kékeré tí mo yàn lọ́wọ́ ọmọ jẹ́yìn tó bá ah, dé á tí màá ti ẹ̀wọ́ nínú ẹ̀ méjì kí n gbé ọmọ ọlọ́mọ ìwọ náà nítorí tí sọ́mọ ìka rẹ̀ báwo ti kọ́mọ ìlọ́rọ̀ wọ̀ pé màmá yàwọ̀ nú ẹ̀ lọ ìnákẹ́ alàlà ha àtúrò ìdílé la wà yàwọ̀ nú ẹ̀ lọ ìyá àtọmọ ti إيمان في يكرو إن الذين فتنوا المؤمنين àwọn tí wọ́n fi kí náà mùmí lọ́kùnrin bọ́ọ̀lùmùmí náà àti àwọn olóògbé ọmọ ìgbìmọ̀ alájá àbí àti bẹ́ẹ̀ náà aláwọ̀lẹ́dẹ̀ ilá omúlù ọlọ́ọ̀bá káà ń wí lọ́nà orí omi ìdìbò àwọn sí ìpìlẹ̀ wallahu ala kulli shay'in shahid ọlọ́ọ̀bá jẹ́ lórí gbọ̀ngàn ìnàlẹ́dẹ̀ ilẹ̀ fátánù mùmí àwọn tó ń fi kí náà mùmí ní والمؤمنات كما مؤمنة لبيرين ثم لم يتب عنه الله بيقول واسوا سوا سوا الله بيجوا قولهم فلهم عذاب جهنم كما لنا جهنم ولهم عذاب والله على كل شيء يبي ولهم عذاب الحريق كما لنا تجربنا وعلى كغني بيو نيتج بي 25 years ago بعد يوم سكتوي فرفرو ونصبع دنا زمان nígbà wèrè kó wá káyà fún wa wọ́n wọ́n sọ́rọ̀ nígbà sọ̀rọ̀ ó ní inú ó sẹ̀lì yín tó bá yí rẹ́dí ẹ̀rọ sókè ó ti di stọ́ọ̀pù ẹni tó ń sùn lọ́wọ́ ẹni tó ń kàwé lọ́wọ́ ọwọ́ àánú ìnàlẹ́bí ní fátàmì mọ́mì ní ìnáwó ìgbòmí ó ní tó bá yí rẹ́dí ẹ̀rọ sókè <coughs> ìnàlẹ́bí ìṣẹ̀lẹ̀ mọ́ bí òṣèlè mọ́ nìyí ẹ̀dínú eh, àwọn ilé fílmì àfíìsì rẹ̀ pẹ̀lú bí máa ra eh, àwọn ìjàgbà gbàkẹ́bà ń máa gbé sínú kòkò kò sí ìyàmọ́ ní ìjáde fún ọmọ mi ní báyìí ó gbé ìpà lórí kọ́pù báyìí lórí kọ́pù báyìí ẹni ló sì sí kiri rẹ̀ nínú ẹ̀yà kejì ní ti mi kọ́pù rẹ̀ wọlé lọ ìwọ́rọ̀ wàláyé àbúrúgbà ìnàlẹ́lẹ́ na fífún mọ̀mìnì na wàlmọ̀mìnàn àwọn ọwá fìtínà musulmi ọkùrọmọ musulmi ìtàlá fún mi ọ̀pùlán gẹ̀gẹ̀rẹ̀ mọ̀mìnì ó fi dámú rẹ̀ ọ̀daràn àwọn sọ wọ́n pé ibu lama agbe mọ́tò láti lọ ní àlọ́ sí ibu iná sí júmọ̀ ìsàmà alẹ́jú tààlé mọ̀ báyìí lọ́pọ̀ tó àwọn tó kò lọ́pọ̀ fọ́nfọ́rọ́ tó wà lójú ọ̀nà dáwà ti tẹ́ ọlọ́kọ̀ bá sálẹ̀ sáré ó di wa yóò yọ ibi tó bá yín rédíò sókè láti láti dààmú mùsùlùmí tó sùn lọ́wọ́ ó ti wọnú ẹ̀ ó di ẹgbẹ́ irú إن الذين فتنوا المؤمنين والمؤمنات وتوفينا مؤمنين وقلوا يعني مؤمنين وقلوا ثم لم يتوبوا تتوبا فلا أم عذاب جهنم قنموا ونا جهنم ولا أم عذاب الحريق يونا تبنا إما دينا ولما تولينا لبا نعم جاب سؤال دلابي إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الذين آمنوا وعملوا الصالحات فلن بدأت دلادا إشاري وانسي أتجوا بابا وصجوا يا مريون بابات يا wọ́n ti kọ́ ẹbí wọ́n ran islam lọ́wọ́ wọ́n ti dáadáa Allahu akbar lahum jannatun tajri min tahtiha al-anhar tí wọ́n ra jẹ́nà táwọn akérèmọ́ ló sábà bẹ̀rẹ̀ zalika al-fawz al-kabir ìgbàlélẹ̀ yìí kí ló jẹ́ tuntun jùlọ wọ́n jáwá náà tó jẹ́rìí ọlọ́ọ̀bà inna bataka rabbika la shadid eh ìgbàmọ́ ọlọ́ọ̀bá lè fa سواك القيامة إبن الله بطبعهم إنك ربك بشديد لا إله إلا الله الله بسانوا أتوتي لكم الله بمزا أتوي أرجي سبحانه وتعالى لكم سانوا فجوجا جولوبا إنه هو يبدع ويعيد الله نقل يدا ويعيد ونجد كنا نجد توانا كم جنبه هو الغفور الله بأتنا ودود وبأتنا فيواني وهو ودود ودع نفسه بل الذين كفروا في تحت ذو العرش المجيد ọlọ́wọ́ bá lóní àlàáràkẹ́ ọláàní láti pé ọláàní àlàáràkẹ́ lọ́ọ̀bá fa'alun lima yurid ọba tí máa ti jọ fún ẹ̀ tí máa ti tó kò sí gbé lọ rẹ̀ aláàtàkà dé sí jùlọ tẹ́ ti bọ́rọ̀ yìí àwọn jagunjagun ni àwọn jagunjagun ni fìràáwọn fìràáwọn àtàwọn sílẹ̀ àti rẹ̀ wọ́n sàmúdà àtàwọn sàmúdà wà àwọn èèyàn sọ̀rọ̀ بل الذين كفروا في تكذيب بين من كفري وهو نقود جرلا نرني والله من ورائهم معيت بين بلوغ ميكو بل هو قرآن مجيد بين قرآن ما نزل القرآن نيجيني على براني يجيني خلق بقول القرآن في لوح محفوظ دين الله المحفوظ توبة أقول كلمة قال náà láti sọ Kùránì náà kalẹ̀ ilé ní kọ̀lẹ́sẹ̀ tó burú ìta kàfi ṣe déédéé bẹ̀rẹ̀ lọ́mọdé kàlẹ́ ti fún ọlọ́ọ̀bá sanu wọlé àtàlù kìyàmà yáwà náà tó wọ́n jìrì àtàlù kìyàmà wọlé Kùránì Karim subhanaka Allahumma bẹ̀rẹ̀ kọ́lẹ́ sọ̀rọ̀ la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk